producers to the marketers and if you are meeting Osport ní ìgbà àkọ́kọ́ for the first time you know that this guy is extremely talented if you look at the post Yorùbá ni sir yeah Yorùbá yeah okay tí a bá wo nǹkan tí a rí social media i'm the first person to mo to show the social media because mo wà devastated ọ̀rọ̀ yẹn ó rú mi lójú yá báàlà ṣe sọ pé osmond fún èèyàn tó jẹ́ pé bàbá ń sọ̀rọ̀ industry wa mi ò tí ì mọ pòdúsà náà tó máa nínú òun ní orúkọ ní Yorùbá sector wa tí kò bá ṣe eh, Osmond kí a kàn gbàdúrà pé kí Ọlọ́run kó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ Ọlọ́run dẹ̀rọ àwọn ẹbí ẹ̀ kọ́lọ́run lọ wọn lójú wọ́n lè bí a lost tí ó ṣẹlẹ̀ sí family and to the Nollywood industry they have lost uh, a great person. Osmond kò kí ń ṣe a star at, uh, at all uh, in the industry, but is uh, is, rare. We are probably rare in the industry. About most of the movie that trends on the social media, I discovered the first point is behind the camera to share all those things. So it will take a very long period. It might take a period to quite long. I believe that the husband industry, is not quite artists orúkọ ẹlẹ́ẹ̀kan sàn. orúkọ mi alhaji tóyè usman uh, olùdarí iléeṣẹ́ toymas films. ẹ ṣe kan sàn. yìí là wà sorry. ọmọdé ara yẹn this person. That should be about like seven. Okay, that one is a small This is first time. This is first time. This is the Thank you. Olúwa tó lé, ó sì ní agbára, olúwa tó lágbára ní o.

Let me see. This is our I will just do that by blind. Now, everything they do eh? the is now. You can swear. Uh uh. No, put. nígbà tí 你是阿里，阿里阿阿丽帕奇。 This is an issue. You never allow. You just say na ogun state abi wey we travel nkan <laughs> na the first one wey i go wey you go talk say make we no video bá sọ ìwọ ní ewu your status your riches your fame your power everything that is attached ọ̀rọ̀ ọlọ́run jẹun èmi nìyí lónìí èmi nìyí lọ́la ní ọjọ́ kan no matter the mansion we live in no matter the no matter the right we have the money the luxury no matter what everything gbogbo ẹ̀ tó máa parí sí i and that's why I want to come. See, they send am streets. in. Actually,